àjọṣepọ̀ Wike àti Tinubu ò lè tọ́jọ́ ìjà burúkú ń bọ̀ láàrin wọn primate Ayọ̀délé sàsọtẹ́lẹ̀ ọkùnrin aráyé rọ̀rùn ni primate Elijah Ayọ̀délé tí í ṣe olùdásílẹ̀ àti olórí ìjọ Inri Evangelical Spiritual Church ti sọ nǹkan tí yóò ṣẹlẹ̀ láàrin Tinubu àti ọ̀rẹ́ tuntun tó ṣẹ̀ṣẹ̀ ní ìyẹn gómìnà Wike lẹ́yìn tí wọ́n bá búra wọlé fún un tán gẹ́gẹ́ bí ààrẹ lọ́jọ́ etí Friday ọjọ́ karùn-ún oṣù karùn-ún ọdún yìí ni òjíṣẹ́ ọlọ́run yìí sọ pé àjọṣe àárín gómìnà ìpínlẹ̀ Rivers Nyesom Wike àti ààrẹ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn lórílẹ̀‐èdè yìí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó fi mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC fúnra ẹ̀ kò lè tọ́jọ́ ó ní àwọn ọ̀bàyéjẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́nú kan tí wọn yóò ṣèjọba papọ̀ pẹ̀lú Tinubu lẹ́gbẹ́ APC yóò bá mú nǹkan ńlẹ̀ gidigidi Ayọ̀délé sọ̀rọ̀ yìí látàrí kùrùkẹrẹ àárín Tinubu àti Wike lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pàápàá jùlọ lẹ́yìn tí Tinubu tún lọ bá Wike tí í ṣe gómìnà ẹgbẹ́ òṣèlú PDP sí àwọn iṣẹ́ àkànṣe kan tó ṣẹ̀ṣẹ̀ parí nípínlẹ̀ Rivers nínú àtẹ̀jáde kan tí olùrànlọ́wọ́ rẹ̀ lórí ètò ìròyìn Olúwatósìn Ọ̀ṣọ́ fi léde ni Ayọ̀délé ti ní wọn yóò finá mọ́ Wike yóò sì jẹ iyán gbogbo àwọn ìwà tó ń hù lọ́wọ́lọ́ báyìí níṣu nígbà tí wọ́n bá ṣetán pẹ̀lú ẹ̀ bákan náà ló tún sọ pé lẹ́yìn tí wọ́n bá ti parí ètò àti ayẹyẹ ìbúrawọlé fún ààrẹ tuntun náà èyí tí yóò wáyé lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ṣẹlẹ̀ àwọn ètò kan yóò sì yí padà ó ní nítorí àwọn tí wọ́n ti ń dá òfin tòló tí wọ́n sì ń fọkàn sí pé èyí tó jù nínú ipò àti ọ̀rọ̀ ìjọba náà ni yóò kángun sí àwọn ló jẹ́ pé wọ́n lè má gbóòórùn ẹ̀ bìlìntàṣe pé wọn yóò rí pọ́nlá níbẹ̀ nítorí ọ̀rọ̀ ipò pínpín yóò fọ ẹgbẹ́ náà ká Ayọ̀délé ní àjọṣepọ̀ Wike pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú APC kò lè tọ́jọ́ àwọn abẹ́ṣekáwọ́ Tinubu yóò bájà ìjà tó lágbára yóò sì fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ ṣùgbọ́n ó kàn lè má ti yé nísinsìnyí ni àwọn ẹgbẹ́ òṣèlú APC máa kọ́ ọlọ́gbọ́n tí ò ní gbàgbé láéláé àti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tí wọ́n ya lọ sínú ẹgbẹ́ tó wà nípò ọ̀hún lẹ́yìn tí wọ́n bá parí ayẹyẹ ìbúrawọlé tán lọ́jọ́ ajé Monday ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni yóò yí padà àwọn tí wọ́n ti ń retí nǹkan kàbìtìkàbìtì àti ipò ńlá lè má rí nǹkan kan nítorí ìdí èyí ọ̀rọ̀ ìyànsípò ni yóò fọ ẹgbẹ́ APC lẹ́yìn ìbúrawọlé ọ̀hún gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ tí Ayọ̀délé sọ. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́